رسولك نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته دعوا قسم ولا مبا أترى الكيد اسمه وساجوا وقوانبي صلى الله عليه وسلم كان مضى وصابه أسبوع عن ذلك ذات ليلة عليه وقال الله عليه àwọn òbí tó ti wá àánú ọlọ́run kọ́ lọ́n kó tó kọ́mọ wa pẹ̀lú wọn. àwọn tó ti kọjá sí àrùkè àwọn ní mùsùlùmí mùsùlùmá àforíjì ọlọ́run kọ́ lọ́n kó tó kọ́mọ wa pẹ̀lú wọn. gbọ́ àwọn olùkọ́ wa pátá tí a sàǹfààní látara wọn àwọn tó ń bẹ láyé àánú ọlọ́run kọ́ lọ́n tó kọ́ wa pẹ̀lú wọn àwọn tó ti kọjá síwájú ọlọ́run ọlọ́run àbẹ̀ àlékún kẹrẹ àlékún àánú lọ́n sábà fi fún wọn. gbogbo wa náà pátá láti àbò ọlọ́run tó dájú ọlọ́run kò tó kọ́ wa pẹ̀lú wa ọlọ́run àbẹ̀ ọlọ́run àlàáfíà eléyìí tó pé ọlọ́run mọ́ta fi gún ẹ̀fún wa o èmi gúngún àlàáfíà tó ń ti àwọn ọmọdé sin lọ́run tó fi mọ gbá sí ọlọ́run mọ́ta kò fi ẹ̀fún wa kí ra mọ̀ sí àhàmù rahim pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn máa tẹ̀síwájú lásìkò àtàárọ̀ tèmi tẹ̀síwájú sóràtò fàtẹ̀ eléyìí tí a ti tún bẹ̀rẹ̀ káwọn gbà pé kórìí náà ní ọjọ́ júmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọjọ́ júmọ́ táwọn ọmọ wa létí ìbẹ̀rẹ̀ láti rí ìwẹ̀ júmọ́ nítorí káwọ ètò ta nínú aṣọ wa káṣíìsì lọ sí júmọ́ bákan náà lẹ́yìn bá ti dé júmọ́ káwọn gbàgbé èyí ṣe nǹkan kan nígbà tí wọ́n bá ti gorí nígbà tí kí ọ̀sẹ̀ ti gbọ́ ṣùgbọ́n lọ. kápọ̀ láti wá ti ṣe sọ̀rọ̀ láti fa nẹ́bì lọ́pọ̀lọpọ̀ kíkà sọ́dọ̀ àti gbogbo àwọn tí ó tún rọ̀ mọ́ nínú ẹ̀kọ́ wọn yìí ká má gbàgbé kọ́lọ̀ kó ṣe ní ọ̀rùn fún akọ́gbà níjọsìn. ní tẹ̀síwájú nu tẹ̀síwájú suratu Fatir àyà tí a ti dúró wọn náà ní àyà ẹlẹ́ẹ̀kẹta àtìgbàgbàgbé níbi tí ọlọ́run bá lè tẹ̀ ọ́lá tó ti ń kìlọ̀ fún gbogbo wa tó ń sun wá níbi náà kódà ń gbà tọ́lọ́run fẹ́ pè wá gbowá ń bẹ̀ ó ní yá ẹ̀yọ́ àná gbogbo ẹ̀yin àpáta lòún kò yìí ẹ rántí àwọn ìdẹ̀ra mi tí mo ti fún yín o nínú àwọn ìdẹ̀ra ọlọ́run eléyìí tó ṣe tí ó sẹ́ni tó lè ṣerú ẹ̀ òun náà ni òjò eléyìí tó ń rọ̀ fún wa láti sánmà tójú bá ti rọ̀ láti sánmà yóò mú àwọn irúgbìn oríṣiríṣi yóò mú yóò mú jáde fún wa àwọn náà sì rí i wípé àyàtọ̀ ìsán تعتمد على الماء يسميه كل حي gbogbo ń tó bá ti mílò òkè sí mi lọlẹ ó rọgbọ kú lórí kíni o lórí omi ni o gbogbo ń tó bá ti mílò òkè mi lọlẹ láyà tàkàlà wà láyà tàkàlà min ìsìyáàdì ìlà ìlàlùmá kò rí bí bọ́ níbi kó ní bùkátà fún mi yóò ní ibi òmìnir ta kò síbi tó mi yìí tó wá ń wá tó ju ọlọ́dá ni lọ ọlọ́run ọba yìí náà ní ìran òjò ọlọ́run náà ní lọ́lẹ̀ fún wa pé ìdẹ́ra òun ọlọ́run ni o tóun bá ní kó ju ọ̀dà kọ́mọ́rọ̀ alimini kọ́ọ̀lì tì ǹjẹ́ a rí tá hmm? lè rẹ́ yàrá zùkú kan nínú sàmá ìwọ̀n ọ̀pọ̀ tó lè ṣe àtìsí kan fún yín láti sánmà àtìlẹ̀ lẹ́yìn wọn lọ́hùn yìí ẹ̀wọ̀n lọ́hùn bá túmọ̀ rẹ̀ dáhùn ní pé kò sí torí di eléyìí fún kálukú wa gbogbo situation tó wù ká lé wà condition tó wù ká lé wà ẹni tó rí jẹ tó rí mu tó rí ná tó rí lò sí gbogbo ẹ lọ́sọ̀ọ̀mù fún ni kọ́mọ̀ ìpè ìdẹ̀ra ọlọ́run ọba ni o agbára òun kọ́ o ẹni tó sì kù díẹ̀ kàtó náà kóun náà tún máa rántí wípé ìdẹ̀ra ọlọ́run ọba àkásì bẹ lára òun náà o kóun náà rántí ọlọ́run láti gbìmọ̀ dúpẹ́ fọlọ́run títí wù kí ìwọ máa yà rẹ pé kòtó kòtó kòtó wọn tún jẹ nìkan lọ wọn tún jẹ nìkan lọ títí wù kórí ọlọ́run fún wọn náà nípa ẹ̀kọ́ ọ̀nà òfin dúpẹ́ torí ìdílé wa ká máa dúpẹ́ fọlọ́run ọba látara gbogbo àwọn orin tó ṣe fún wa eléyìí tí àwa náà ta ronú kàn táwa náà ti máa kórè ní ọlọ́dà kùnú di kan bàjẹ́ ní ọ̀rọ̀ gba eléyìí tọ̀pọ̀lọpọ̀ wa náà tó wá ń bẹ lọ́run lé lórí tọkọ káàtì ní kọ̀kọ̀ ọlọ́run wa bẹ̀ ọ́ mọ́tà ti fún wa ní ìrọ̀rùn kọ́mọ́gbìn wa lára bìrámà ti yára hàmù rahmin lẹ́nìí ayé àti àwòtúmọ̀ tẹ̀síwájú náà ni ayé àti òun náà ni àyà ti ń jẹ́ tẹ́sílíyà fún ànábì sallallahu alaihi wasallam láti lè jẹ́ ká ànábì ọmọ yìí pé gbogbo tó wù kí wọ́n ti fún ànábì wọ́n ti ṣe bẹ́ẹ̀ fáwọn ànábì náà lọ àwọn ànábì ọlọ́run ọba àtàtù ṣáájú lẹ́yìn tó ṣe wípé ọlọ́run ọba àlejò ọlá ó mọ̀ mọ̀ sọ ilé ìfà ànábì ká ànábì wọn máa fi lè máa rí rẹ̀ yìí pé máa kó rẹ̀ sínú ìbànújẹ́ tó bóun tó wá rí àdúrà àwọn èèyàn wo lọ́lọ́wọ́ ara ò tí ì bí wọ́n ti ṣe bá ànábì yẹn wọ́n ti ṣe bẹ́ẹ̀ bá ànábì ọlọ́run ṣáájú náà òun ni tọ́lọ̀ ọba àlejò ọlá ti sọ bá ànábì sallallahu alaihi wasallam nínú àwọn súrà wọ̀nyí ọlọ́run ti sọ àwọn àlàyé tó pọ̀ nípa tó jọ bẹ́ẹ̀ nínú súrà tó Shu'ara nínú àwọn súrà míì náà tọ́lọ́mọ bá àdéjọ́ ọlá ti fi mú àwọn ànábì rẹ̀ lọ́kọ̀ọ̀kan láti lè máa ṣàlàyé pẹ̀lú irú àwọn ntí àwọn tó bá tán bá pàdé pẹ̀lú àwọn ọ̀nà tí wọ́n bá pè wọ́n nírọ́ tọ́lọ́mọ bá àdéjọ́ ọlá sọ lóríṣiríṣi nínú súrátù ṣùárà àti nínú àwọn súrà míì náà nínú àlùkùránì. nínú ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال بعد الصلاة والسلام على صلاة فاتر وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو إذنه ليقولوا من أصحاب السعير الذين كفروا له عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير ọlọ́run bá bá rẹ̀ kọ́ lásọ fún wa nínú súrà yìí ó ní wàá yín òkà dìbò ìrẹ́ ànábì tí gbogbo ń tó ń sọ fún wa tí wọ́n bá ń pè ní rọ́ ayé òkà dìbò kàdábà ìrẹ́ ànábì tí wọ́n bá ń pè ń tó ń bá wọn sọ tí wọ́n bá ń pè ní rọ́ tí wọn ò pé lódodo tán nígbàgbọ́ nù tó ń sọ rẹ̀bẹ̀lẹ́sẹ̀ tá a fi rẹ́ mi sí ọ tó ń sàlàyé fún wọn tí wọ́n ní rọ́ ni tí wọ́n ládàá pààrọ̀ ni tí wọ́n lọ́wọ́ bá àlejò aláwòsàn nǹkan kan rán ní sí ọ gbogbo ń tó wù fún ọmọ wí lóríṣiríṣi náà àwọn tá a ti kà sẹ́yìn. ìlà nẹ́bí má jẹ́ tiẹ̀ yẹn má jẹ́ kí ọba ọlẹ́ni jẹ́ fákọ́ni kò bí bàtí rúṣù ló ń ní nǹkan rẹlẹ̀ wọ́n ti pa àwọn òjíṣẹ́ tá a ránṣẹ́ ṣáájú rẹ̀ náà wọ́n ti pè wọ́n nírọ̀ láti sọ fún àwọn àlejò ní pé tiẹ̀ ò tèmi àlénú kòkò abẹ́ nìkan àtàlàyé ọ̀rọ̀ yẹn fún wa yóò ní. bí tí ìwúkórí yorùbá máa ń lò nínú ọ̀rọ̀ láti lè jẹ́ ká mọ̀ pé sórí tiẹ̀ yẹn gbọ́mọ wá tìyà ni nínú tòun títí ẹ̀ ń fẹ́ gbọ́mọ wá tìyà òun ni nínú kékeré tiẹ̀ yẹn nínú tí wọ́n àti ọlọ́run bá àlejò ọlá ó sọ fún wa nínú súrátù núùrù kọ́ ni tó jẹ́ ká máa irú tí wọ́n fojú wà níbi wa nú tí wọ́n fojú ẹ̀ rí ó tún sọ fún wa nínú súrátù ránkà bùkù kọ́ ni tó jẹ́ ká mọ̀ yìí pé ànábì núùrù tá à ń sọ yìí òun ti ẹ̀bí dín dín nine hundred nine hundred fifty years ló fi jíṣẹ́ tòun ti bẹ́ẹ̀ ń kọ́. èèyàn péréte báyìí náà ló gbàgbọ́ tọ́nà ọba àdìgbò lásán fún wa nínú súrátò àǹkàbù ọ̀rọ̀ ni wà lákọ́lé àrùsàlẹ̀ nùhàn ìlà kọ́ọ̀mìnìm fàlàbíta fi àlùfàṣà náà tẹ̀lé ìlà kọ̀mtìnà àmà fa àkọ́jà múlù tó bánú àwọn zọ́ọ̀lìmùn. ọlọ́wọ́ bá àlejò ọlá ní àwọn bá pàápàá àti níbi wa nù àti máa ń ṣẹ́ ṣáájú ọdún mélòó ni wọ́n lò gbogbo táwọn ẹbí ti jíṣẹ́ ọdún mélòó ni twenty three years lónìí táwọn ẹbí jíṣẹ́ àti tó lò thirteen ní mọ́tà ten ní ìlú mọ̀dínà táwọn ẹbí tó lò kí ni ọlọ́ni wà lọ́kọ́dọ̀ àdùkà nánú hàn ìlà káwọn mi yìí àwọn ọlọ́wọ́ bá rà nẹ́bí inú àní sẹ́sáwọn ìjọ rẹ̀ fàlàbí tàbí im alifasa nàṣẹ ní ìlà ọ̀hún sí náà àmà ó sì lò náírà fi yẹ láàrin wọn abẹ́rẹ́ títí tí fi ń jíṣẹ́. tòun ti bẹ́ẹ̀ àwọn péréte báyìí náà lọ́ba gbọ́ fún àlàáfẹ́sọ pẹ̀lú wà lẹ́rìn. àwọn àìmọye yẹn lọ́ba àwọn bọ̀ láàrin just twenty three years lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀rún lọ́ba àwọn bọ̀ àti gbogbo àwọn tó bà lẹ́bi inú gbọ́ báwọn náà làwọn inú kó sínú ọkọ̀ ojú omi. mélòó ni tẹkinọlọgì ọkọ̀ ojú dáa níbi níwùsẹ̀ ìjọ náà lọ́hùn mélòó èèyàn mélòó lè gbà èèyàn mélòó lè gbà lọ́kọ̀ ojú dáa níbi níwùsẹ̀ àwọn tí wọ́n kù ní múmi nígbà náà lórílẹ̀ nígbà náà ọ̀run làwọn tó tẹ́ra níbi múmi tí wọ́n jọ ọkọ̀ ojú omi papọ̀ yẹn òun ká wọn oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ ayélujára sí ìdùnnú nígbà tí kọ́lá yóò jáde èyí ká àwọn èèyàn bá mú náà ni àti tẹ́lọ̀ bá ní pé ìtàn ti àánú àtọ́sọ pé wọ́n ní gbogbo wọn pátá wọn sí méjìlá lọ. abẹ́rẹ́ lọ ẹni tó fi náírà náà fi tiẹ̀ jíṣẹ́ ẹ wá wòye yẹn pé ní ti tọ́ bá gbọ́. sẹ́ni pé ọ̀yẹ̀ ká àrẹ́bí ká àrẹ́bí tó ka ẹ̀rẹ́ ìdílé ọ̀yẹ̀ ká àrẹ́bí tó ah alhamdulillah just twenty three years ah ẹnìkan wá fi náírà náà fi ti yẹ jíṣẹ́ èèyàn mélòó péré náà lọ́wọ́ nígbà gbọ́n eléyìí náà máa jẹ́ ẹ̀kọ́ fẹ́mi àtiwọ́ náà kọ́lọ́ bí wọn náà sáàyè kan yálà fún wa ìtúlọ̀jẹ́ mọ́sáàsì ni àbí kódà nínú ẹbí yín ọlọ́run ká sí ọ lálàkúnṣe ọlọ́run sì sí ọ lẹ́ni tọ́lọ̀ ńlọ́rọ̀ ọlọ́run ọba ó gbogbo ìgbà nínú wájú gbogbo wá bíi ká máa mú mọ̀ràn ẹ̀ káwọn ọ̀sẹ̀ bọ̀ wá nínú ẹbí mo ti nǹkan bá dàgbà lẹ́kọ̀ọ́ ẹja ká lórí ojú orí bàbá wa kọ́ ọ̀yẹ́ púpọ̀ púpọ̀ tó á wí lọ́dún ní o tún lọ ní túbọ̀ o tún rí fi tiẹ̀ bí ìgbà kan sẹ̀rẹ̀ ní fámìlì tí kò fẹ́ nìkan fún wa nípa àwọn sòkú ni o ẹ̀lọ́gbẹ́ àkàrà ẹ̀lọ́gbẹ́ kókò àkàrà kaná gbogbo ẹ̀ ló ń wíwíwí tòun ti bẹ́ẹ̀ náà níwọ̀nba ni wọ́n ń gbọ́ sí ọ lẹ́nu. mọ́bàárà rẹ nínú jẹ́ ọlọ́run ti sọ fún wa pé aláàmẹ́bí nùhùn náà alẹ́ ìsọ̀lá tó wọ sẹ́lẹ̀m kọ́lọ̀kọ́lọ̀ àlùkárínà nùhàn ó lo náírà ní two years níbi ń pariwo fún wa kí sì ní wí la ilaha illallah ẹ kàn gbà pọ̀ kàn sọ lọ́wọ́ ẹ má fẹ́ bọ́ mọ́ kò tí ì fi ẹ máa yọ kàkà ń gbà wọn kò tí ì fi ẹ máa gbà wẹ́ndẹ̀ lẹ́gbà wọn o kò tí ì fi ẹ lọ àìsí nígbà tá à ń sọ yìí o ẹ kàn gbà pọ̀ kàn sọ lọ́wọ́ nìkan ọ̀tá ẹ má jọ́sìn fún tàmá ọlọ́run bá ọ̀kan ṣoṣo náà ni ẹ máa ṣe ẹ máa sì nǹkan mí lẹ́yìn ọlọ́run ìdí wúlò jù báwọn lọ tàwíìdì náà ni gbólóhùn yìí mọ ọlọ́run lọ́kàn ṣoṣo òun àrẹ mi ló ń gbàdúrà gbàdúrà náà tòun ti bẹ́ẹ̀ ọlọ́run bá àlè kọ́lá jẹ́ ká mọ̀ yìí pé níwọ̀nba náà ni àwọn tó gbàgbọ́ àwọn péréte ni tọ́lọ́wọ́n bá àlè kọ́lá jẹ́ nítorí fáà kọ́ kò sí tó jẹ́ wọn lẹ́tọ̀ọ́ sí parẹ́ wọn àwọn bọ̀ọ̀lì mú un torípa alábùsí ni wọn. àbùsí tọ́nà ọba àlejò aláǹtọ́ka sí bíi àbùsí wo ni onáà ní àbùsí ṣíríkù torí wọn mú orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba. onáà lọ́wọ́ àlejò ọláwá ń sọ yìí pé wọ́n ń jẹ́ iná wá fẹ́ abàṣẹ́ bí iná ti wọ̀jà àyà tàǹlélẹ̀ àlámì yìí. ọlọ́run ní àlá àtàwọn tí wọ́n bá wọ ojú omi papọ̀ àwa jẹ́ kí àwọn yẹn kọ́ jẹ́ àmì ńlá kan lórílẹ̀. ọlọ́tún ní wọn ibìrọ̀ ìmọ̀ ìdí kan lálẹ́ ka omi ibùdó lọ àwa tàkú ọlọ́ni ẹ̀tún rántí àlejò wa ìbìrọ̀ ìmọ̀ náà. nígbà tóun náà ń sọ fáwọn àjọ ẹ̀ pé ọlọ́run ọba ni ẹ̀sìn ẹ̀sìn páyà ọlọ́run ọba náà. ذلكم خير لكم إن كنتم تعلمون ṣé èlò lórí fún yín o tọrọ bá yé ẹ̀yin náà ẹ mọ̀ yìí pé èèyàn ṣe máa wá lọ jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run tọrọ bá yé yín ẹ mọ̀ púpọ̀ yẹ kẹ́yìn ọmọ sin òòṣà tọrọ bá yé yín ẹ púpọ̀ yẹ kẹ́yìn tún yan ọlọ́run míì lẹ́yìn ọba tó dá wa gbogbo ń tẹ́ ẹ̀yàn ń fóun ló da yín mọ ńlá akọ́lùkù láyé wẹ́ báyìí títọ́ wa ti lè bẹ́ẹ̀ dá ọ̀yẹ́ kọ́jọ́ lẹ́tọ̀ọ́ sí wa ẹni tó dá ló lẹ́tọ̀ọ́ sí wa ọlọ́ni ẹlẹ́dàá níbi wa Ibrahim náà ìlà nẹ́bí tí wọ́n dà nẹ́bí Ibrahim wọ ara tí wọ́n fòun náà dá bàbá tó bí bàbá tó bí òun lọ́mọ ànẹ́bí Ibrahim jíṣẹ́ fún wọn ànẹ́bí Ibrahim ní ìnàmá tábùdú náà mi dùn nílá àwòká náà wà tákàlùkù náà ìfùkà bàbá àtẹ̀yìn ìjọ yín kò sí tẹ̀sí ju lásán lọ òòsà lásán lè tẹ̀sí yìí ẹ̀yin náà lẹ hún ẹ̀yin lẹ gbé kalẹ̀ tẹwárí ìnànlẹ́dí náà tábùdù náà ní ìdú ní láàyè àwọn nǹkan tẹ́ ń sìn tó yàtọ̀ sọ́dọ̀ wọn báyìí láàyè múlù kú náà láfún orí gan-an kò ní kápá kó ràn yín sí kò lè ràn yín sí kò dájú kó kàtó lè fi hàn yín. pàtẹ́bù yìí ń dà wọ ayẹ̀rí gan tẹ́wọ́ ipá sì sílẹ̀ ń wa ọ̀dọ́ náà wà tó dá wa níjà wá sí kú. wà bùdú kù òun ni ẹ ti sìn fásikúrú òun ni ẹ máa dúpẹ́ fún ilé ìtòrìjà òun ọ̀dọ̀ àwọn oníkẹ́lẹ́ náà ọba yìí náà ni a ó padà sí ọ̀dọ̀ náà náà gbogbo padà sílẹ̀ padà yàtọ̀ kótó wa ti tọ́ ànábì wa Nuhu náà wá bọ́ọ̀hùn gba ìsọ́lẹ̀ tán ànábì wa Nuhu bọ́ọ̀hùn wọ́n padà sókè lé wọn torí pé ìnira yìí pọ̀ nígbà tí ìyàgbẹ́ lò náírà wọn àti ẹmọ jẹnẹrẹsẹ̀ tó ti wáyé báwọn kó sì jẹ́ jẹnẹrẹsẹ̀ tó wáyé tẹ́ pẹ́ńpà àwọn ẹ̀mí tó máa ń gùn ìtumọ̀ ẹni pé ànábì Nuhu ti lo jẹnẹrẹsẹ̀ bíi mẹ́wàá òkú sẹ́ńtírì ló lè nìyẹn sẹ́ńtírì ẹlẹ́ẹ̀kẹ́ wá nìyẹn wọ́n lè jẹ́ ìkọ́ni sẹ́ńtírì gan-an àwọn àlò nine hundred and fifty years láti fi jíjẹ́ nìkan sẹ́ńtúrì mẹ́wàá nìyẹn tòun ti bẹ́ẹ̀ ńkọ́ ànábì gbogbo tá ànábì ló mẹ́ẹ̀ just one over just one over ten ni just one over ten ni ó ti bá wọn lọ ó ti bá wọn lọ bí one over eight nìyẹn káwọn ni ká kọ pẹ̀lú sixty three tá ànábì láyé torí ìdí eléyìí ọlọ́run bá àlekọ́ lámọ́mọ́ láti fi kọ̀ǹtólù ẹ̀mí ànábì lè fèé ṣe tiẹ̀ ò tó tèmi alẹ́ inú kókó àá ìdá ànábì wọ́n bá mi jẹ́ àwọn nǹkan nìyí tí wọ́n bá pàdé àwọn tá a rán wọn sí nìyí. ànábì Musa náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì Sàáyé náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì Lúùkù náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí àwọn náà ti wáyé ṣáájú ọlọ́wọ́n bá àlejò ọlámọ ń sọ eléyìí àwọn àkójú ọ̀nà nìyẹn láti mọ̀ pé Al-Qur'an ó kó ọgbọ́n tó pọ̀ ó kó sínú ó kọ́ wa lẹ́kọ̀ọ́ eléyìí tó pọ̀ táwa yanilẹ́nu lọ́mọ mùsùlùmí ọba fẹ́ parí awọ́ fáwọn kan lẹ́nìí fún àti ọba mú àkàwé ọ̀rọ̀ síbi fáwọn yẹn sọ̀rọ̀ yóò wà ní ẹ̀wọ̀n náà gbọ́ sí kíni Davido sọ báyìí nínú orin rẹ̀ subhanallah ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí rẹ́fẹ́ǹsì rẹ sọ tó sọ bí tó bìlọ́ǹgì sílẹ̀ nìyẹn tó bá lọ wo inú orin tó bá lọ wo inú orin pàtúmà ó sọ báyìí si jẹ́ gẹ́gẹ́ bí rẹ́fẹ́ǹsì rẹ. tí wàá ní kòránì wí ẹlọ́wọ́n bá lè sọ láwùjọ kíyèsí òsì tọ́lọ̀ ọba àlejò láfẹ́ lò fún wa àkàwé ọ̀rọ̀ ní máa jẹ́ kọ́rọ̀ ilé mi sí i sì máa gbé ìbànújẹ́ èyí tí wọ́n ń bẹ lára agbẹ́kú òfin ni. eléyìí ló tún jẹ́ ẹ̀kọ́ kákàlùkù wa ká múra sí kùránì bí ìbànújẹ́ kan bá bá wa lọ gbé kùránì lọ́kà etí jẹ́ yẹn ti wà náà kùránì irú ẹ̀ eléyìí tó ń tọ́ yẹ kéèyàn máa kájọ tó mọ wọn ti ẹ̀dá mi lóhùn gbogbo tí mo wí ẹ kó ti sú mi má jò sú ọ àwọn nǹkan náà tí wọ́n tí wọ́n yẹn ó ti ṣẹlẹ̀ sáwọn nǹkan náà ṣáájú ọlọ́run ti fún ọlọ́nà àbáyọ lórí ẹ̀ èyí tí wọ́n fi wá para ẹ kó fi lọ ṣiṣẹ́ láyé ayélujára ní òwúrò òpin náà nì òun abẹ́ lọ kókò tó òwúrò òpin náà nì òun fẹ́ lọ kó sódò ṣé ìwà ni òun wà lọ wá sọ́ọ̀bù pọ́blẹ́mù ẹ̀ kò sọ́ọ̀bù pọ́blẹ́mù ẹ̀ ó tún sáfún ni tó sallallahu alaihi wa sallam ànábi jẹ́ pé wá pé wọ́n tó bá ìnira kan mú ọ ọwọ́ àbí lọ para ẹ sórí tó fi para ẹ nǹkan ọ̀sẹ̀ ìrora lọ́jẹ̀ kó tó kú tó bá ti dídé òwúrọ̀ àdìsí àmọ́ á gbọ́ dìde lẹ́ni tí ó tún máa fi nǹkan yẹn ṣera rẹ̀ ọ̀ wá ní kú mọ́ ìrora tó jẹ́ ń ìwọ ni kúwọ náà má jẹ kí àdánwò yẹn kọ gba ìjọsìn kọjá ọ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo nǹkan bá ọ má jẹ ọjá ọ lọ́dọ̀ Ọlọ́run ọba bọ wà lásìkò dẹkùn náà ni má jẹ ọjá ọ kó lọ́dọ̀ Ọlọ́run ọba má jẹ àlọ ọdẹ ọdẹ gbẹ ara ẹgọ ẹ wá di ara yẹn mọsálásí ẹ àyè ni ọ̀nà yẹn dí ni ẹ má bínú ọ ọ̀rọ̀ ni má bínú ọ̀rẹ́ ẹni tó ń fẹ́ wá sí i ẹ má bínú wọn náà wulẹ̀ bẹ̀ wọ́n bínú ẹ̀ẹ́dẹ̀ ẹ̀bí wọ́n ń tọ́ láti èyí lára rẹ̀ aláyẹ̀ ni àbá ẹ má bínú kí ló dé àbá owó lọ́dọ́ bá bàbá yìí àbí ìdẹ̀kan àbá rẹ̀ jọ́ ṣe ìyẹn kò sí ìyẹn kẹta rẹ̀ jọ́ ṣe kò sí kẹkẹkẹ ju wípé tara rẹ̀ náà lọ torí di eléyìí ọlọ́wọ́n bá rẹ̀ jọ́lá nǹkan kálukú wa sá kíyèsí pípé ní bá a bá wà ní situation kan ká má rí tiwa pé àti ẹ̀yìn pọ̀ ju àwọn kan náà ló ti tẹ̀lẹ̀ sí wọn ṣáájú ọlọ́run ti fún wọn lọ́nà àbáyọ lórí ẹ̀ kí lọ́nà àbáyọ tiwa náà ìná náà ní sùúrù pẹ̀lú ẹ̀ kápá ẹ̀kọ́ ọlọ́run bá àlejò ọlá ní wọn mú tọ́wá wù wá ọ̀rọ̀ wa ni wà ní ìhó káàdì ìbú ìlà nẹ́bì tí wọ́n bá pè ọ́ nírọ́ fákọ́ọ́dì wọ́n ti pa àwọn ọlọ́wọ́n wọ́n ti pa àwọn òjútẹ́ ọlọ́wọ́n bá ta aránṣẹ́ náà ṣáájú wọ́n ti pè wọ́n nírọ́ wa ilà Allahi turja al umur ọlọ́ni ẹ̀sìn lọ́mọ yìí pé gbogbo àlámàrí pátá gbogbo àtibọ̀tán pátá ọ̀dọ́ náà ọba ni ó padà sí. kí ni àtibọ̀tán tèmi wàá jẹ́ kí ni àtibọ̀tán tiẹ̀ náà jẹ́ àwọn bọ́tẹ́ ẹ̀rí àwọn òkú tí wọ́n ta àwọn èèyàn nírọ̀ yẹn àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ yẹn àti bọ̀tán wọn ká máa retí ẹ̀ bó láti bọ̀tán wọn rí àwọn tí wọ́n pa ànábì nírọ̀ lánàá bó láti bọ̀tán wọn rí àwọn tí wọ́n sì pe ànábì lódodo lánàá báwo láti bọ̀tán wọn rí tí wọ́n lásọ yìí ọwọ́ lọ́ọ̀ká ní tẹ̀lé lọ́wọ́ táwọn tó ń dúró àwọn sọ àbàyè àwọn náà wọ́n yà ti ń dìde fún wọn tó ń bẹ láyé ni láwọn ni wọ́n ti wà lóòótọ́ àwọn tí wọ́n ti wà lóòótọ́ ṣùgbọ́n àwọn náà bàbá wa ní ẹ̀sìn àwọn bàbá wa ní ẹ̀sìn ẹlòmíì ò dé mọ́kàrí gbèlè tí ó ti sọ pé bóyá òun ṣe ẹ̀dùnkè sí sàrí ànẹ́bì tòun ti bẹ́ẹ̀ àbí wọn lè sàrí àbá bákìrì tòun ti bẹ́ẹ̀ nítorí gbọ́nú ẹ̀sìn yìí táwọn wọ̀nyẹn ṣe kí ni nítorí wọ́n ṣe ń lọ́dì ọ̀rọ̀ ànábì yẹn ti tó lọ́kọ̀ máa nà bá a ní ọ̀rọ̀ yẹn tó ọ̀rọ̀ ńlá ni nínú ẹ̀sìn owó kan ò wúlò fún mi rí bó wà bá a bá ti wúlò fún mi burúkú àyè kan ò wúlò fún mi rí láyé kó tóbi tá a bá a bá ti wúlò fún mi tá a gbọ́dọ̀ àrẹ tá a rẹ bì kí tó wà lẹ́yìn tó fẹ́ sọ ìta owó kan ò fún mi kó sáǹfààní fún mi kó tó owó àbọ̀ àbátìrì táwọn yẹn lẹ́yìn òní kò máa bẹ náà àbùkù kan nínú ẹ̀sìn òun náà yọ̀ọ́ máa sọ wọ́n máa yọ níjọ ọ̀sìn tí wọ́n nínú ẹ̀sìn àwa láàyè ó dákẹ́ tí wọ́n ti dákẹ́ ẹ̀sìn ti bàjẹ́ nù ẹ̀sìn ti wó yẹ́rẹ́ nù kò sí ìrẹ́kẹ́ mọ́ ẹ̀sìn ti bá ànábì ẹ̀sìn ti wó. torí ìdí eléyìí jẹ́ mẹ́ẹ̀ kò sí tó pa tọ́rọ̀ fi yí bá ń ju wípé kíni ju wípé àtibọ̀tán dáadáa yóò máa jẹ́ tẹni tó bá dúró pẹ̀lú ọlọ́ àtibọ̀tán kan yòókù náà yóò sì máa jẹ́ táwọn ẹni tí wọ́n bá takò tọ́lọ́ dọ̀la kẹ́límọ̀ ọ̀rọ̀ kan náà ló kó bá ta ni ló kó bá àbí láhàyè àbẹ́ ẹ̀kọ́ ni tẹbi àbútọ́ níbì náà tẹ̀síkó náà gbà sílámù tó fi kú àbúgbà sílámù àbúkọ́ níbi ọ̀gbàká òṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ bá nẹ́bà tó rántí rẹ̀ ẹnu pé kọ̀ǹjọ́sọ̀ pé kò gba láìláìlá ọ̀nà ìjẹ́ká nẹ́bí rẹ̀ ṣàdúrà fún ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ẹ̀mí ànẹ́bí sì máa rọ̀ sí gẹ́gẹ́ ni o tó kọ́ náà ó sì bá òun kẹ́ ẹ̀ bí ọ̀jẹ́ tó bá déhùn tó kù wá lẹ́hùn. níjọ́ lẹ́yìn agbọ́jọ́ lápá àbúkọ́ níbi sẹ́nìkan ti tẹ́fẹ̀lẹ́ so aliwa musu tẹ́tẹ́ mùsùlùmí ṣùgbọ́n gbogbo ẹni tó ta kàngbọ̀n láti fi ọ̀rọ̀ lọ́wọ́ ọba nírọ́ tábàtì yára àbí iná abẹ ń wá tábẹ̀. sójúmọ́ kan mẹ́ta rẹ̀ ka tàbátì yàrá báwa ti ń ka hàn pèpè ńlọ bàbá ni nílò bá àbúlá rí àwọn àdìyàwó ẹ̀ eléwu ń já àtìbọ̀tán àtìbọ̀tán òdòwọ́ náà ń fẹ́ àfa bá ti rà ńdàpọ̀ ìkẹlẹ́ ayò rọ́bì ọ̀lọ́wù tààlà àná kọ́lọ̀ wà á lè sọ ààbà tí ajumayin àti sọ àwọn sọ àbá alápapọ̀ kílódé tàbí wúlẹ̀ fún wa torí pé wọ́n dúró ti ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n gba ntọ́lọ́run ọba àlejò ọlájọ náà ń jẹ́ ẹni tá a rán ẹni tá a rán sí wọn wọ́n gbà lódodo wọn àpé nírọ́ torí ìdí eléyìí ọlọ́run ọba àlejò ọlájọ sọ pé wáyé là wọ ìtòrí já olùmúhùn àti bọ̀tán gbogbo ọ̀rọ̀. ọ̀dọ̀ ọba ní ń bọ̀ wàsáwùfà yẹjì sílmù kábíbí náà fi tẹ́kí gbogbo àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọba nírọ́ san wọ́n si tó lọ́kọ̀ sí takùn kí wọ́n lẹ́kọ̀ọ́ sí ìjà ní jẹ́bẹ̀ ìjà rẹ̀ san wọ́n. bákan náà náà sọ́bìrì àwọn táwọn náà sì ṣe sùúrù àwọn náà lẹ́fẹ̀ẹ́ pẹ̀lú sùúrù wọn wàjàzá ohun bíi وحريرا ọlọ́lẹ́sàn tiwọn náà àlìjẹ́nà ni ó jẹ́ tiwọn tí wọ́n tún máa wọ aṣọ àríyìí ń bẹ̀ aṣọ àrán àrán tàlìjẹ́nà yàtọ̀ sáàrán táyé tóun jẹ́ fèsì ń sùhánàlá ẹ wọ lọ́wọ́n ba èwo lè ní fẹ́ èwo lè wọ náà ń fẹ́ iṣẹ́ ọwọ́ rẹ ni ó ṣe ṣàyí tó bá fẹ́ o iṣẹ́ ọwọ́ tèmi náà ni ó ṣe ṣàyí ń fẹ́ o ẹ̀rọ ẹnu lásán kọ́ bó lọ̀rọ̀ ọlọ́run bó ló ṣe rí lẹ́nu wa ẹlòmíà fi ọ̀rọ̀ àti pé ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kò sí tẹ̀sán irọ́ ni ẹlòmíà sì ní sọ tí ó dákẹ́ náà ni kò ní sọ̀rọ̀ àmọ́ ìwà rẹ̀ ó sọ fún yín pé kọ̀gbà kódodo ni tẹ̀sán kọ̀gbà kódodo ni kùránì kọ̀gbà kódodo ni súnà kọ̀gbà kódo ọ̀nà òdodo téèyàn lè tọ̀ téèyàn lè fi rí àánú ọlọ́run ọba nìyẹn ìwà rẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀ àwọn náà gba ẹ̀sán tiwọn náà ọlọ́run ló àdéhùn pé wàyí là lọ́ọ́yì tó ń ja olùkùnmù gbogbo àti ìbọ̀tán ẹni tó gbọ́ ń padà bọ̀ wá gàṣẹ lọ́dọ̀ ọlọ́run ẹni tó náà ti ta kàǹgbọ̀n pẹ̀lú ọlọ́run tóun náà ń láyà tọ́lọ́run tóun náà lóun náà gbọ́ òun náà ń bọ̀ òun kálukú náà wà gba ẹ̀sán tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba àlejò ọlá ń sọ ilé fún wa. ọlọ́wọ́n ni yá ayọ́ àná tó iná wá rí ọlọ́ ya ha kọ̀ ọlọ́wọ́n fẹ́ pè mí àti ẹ sákìyèsí rírí àwọn àmì méjì tó tẹ̀lé làwọn yìí ọlọ́wọ́n bá lè kọ́ láfẹ́ tó fún wa ọ̀nà tá a lè fi jáyé torípọ́lọ́ ọba àlejò ọlá ó ti sọ fún wa nínú ó ní lè bá dé ẹ máa lo ayé gbogbo yẹn máa lo ayé ọ̀hún ẹ máa jẹ ọ̀tá fúnra yín ọlọ́wọ́ bá lè sọ ọlọ́wọ́ fẹ́ sọ fún wa nínú àwọn àyà tá a fẹ́ kà yìí nínú ọ̀tá wa tó lágbára jù nínú ọ̀tá wa tó lé jù tó sì yẹ kí èmi àti ẹ ká sọ́ra fún ká sì máa bẹ̀rù ẹ̀ ní gbogbo ìgbà ṣùgbọ́n ìbẹ̀rù rẹ̀ kìí ṣe ká máa wá gbọ̀n ká máa ká síósíó bí ọ̀jẹ̀ ti wí pé á dé ẹ̀mí wa lámúrè àádìí ni àádìí ẹ̀mí wa lámúre ni o àádìí ẹ̀mí wa lámúre lórí kí ni lórí títẹ̀ ìjọ lọ́wọ́ ba àádìí ẹ̀mí wa lámúre lórí gbígbọ́rọ̀ sọ́lọ́ lọ́wọ́ ba gbígbọ́rọ̀ sọ́lọ́ lọ́wọ́ ba lẹ́nu títẹ̀lé ìlànà tànẹ́bí sallallahu alaihi wasallam kò lálẹ́ dúró lọ́wọ́ rẹ̀ ọlọ́run sì fẹ́ ṣe tẹ̀síwìrì ayé fún wa ó sì fẹ́ jẹ́ ká mọ̀ wípé àwọn àdéhùn tóun ṣe òdodo ni. ọ̀rọ̀ ni ayọ̀ ànàtù ọ̀rọ̀ ni gbogbo ẹ̀yìn yẹn iná wa dà lọ yàrá kọ̀ àti kàánù tíráàtì lùkùmánù sẹ́yìn ọlọ́run ní dájúdájú àdéhùn òun ọlọ́run ọba òdodo ni <laughs> ẹ wọ́n lọ́run wa dà lọ yàrá ní máa ṣùgbọ́n ká lè mọ̀ rí àmì yẹ́tì ká lè mọ̀ sí nǹkan ẹni pàtàkì tó. kábàrù nìyẹn abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ẹlòmíì lè máa wọ pé ọkàn wọn kà sọ náà ni wọn ò sọ pé ọlọ́wọ́n á ń kù. ìnà òun ìzálà ti mọ̀ dá ìzálà ti ṣàkíwà yìí láti lè gbé iyèméjì kú mbẹ́ o iyèméjì ò sínú tí ń sọ o òdodo ni o ìnà wàdà wáyà hàpù àdéhùn wọn ọlọ́run òdodo ní o kí ni wàá dùn láà anàlẹ́bí na àmàlú wàá nílùú sọ́ọ̀lì áàfì àwọn tó bá ṣe dáadáa o làwọn máa dúpẹ́ ọ̀tún wà ájírún kẹ̀lẹ́rù àforíjì ọjẹ́ tí wọn ẹ̀sán tó sì tóbi ọmọ jẹ́ bẹ́ẹ̀ sì ni alẹ́bí na dábàrú làwọn àdáàbò ń tẹ̀lé idún àwọn táwọn náà bá ṣe aláìmoore pẹ̀lú òun ọlọ́run ìyà tó tóbi náà ọmọ jẹ́ àdéhùn ọlọ́run bàbá àwọn àyàtà mẹ́ta yìí náà ló sọ gbogbo ẹ̀ papọ̀ ní sọ́mìlì rẹ̀ táà ní máa lọ rògbò mí pẹ̀lú ṣùgbọ́n ká lọ náà àwọn súrà míì náà á kàn gbé ọlọ́run ọba àlejò ọlá tí wọ́n fi àwọn súrà wọn ẹ̀yìn àti súrà wọn. ọlọ́ni nínú àwọn àdàlá yà á pọ̀ àdéhùn wọn ọlọ́run ọba òdodo ni fàlàtàkù rọ́nàkùmùlà àyàtò dùnìyà ọlọ́ni ẹ má jẹ́ ẹ ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀mẹ́jì ọ̀tàn yìí jẹ ayé wo ayé òdì sáfù táwọn èèyàn ń fún yìí ayé òdì sáfù ọ̀nà táwọn èèyàn ń fún yìí ayé òdì sáfù kọ́ agbárí àmọ̀ lọ́wọ́ wa ayé wo sẹ́fọ̀n là ń yìí ní sísá anábì ní òòlù ọlọ́ọ̀bà àdìgbò lára mi ní òòlù nine hundred and fifty years abẹ́rẹ́ sẹ́fọ̀n náà dàbí ànáyì ó ti kọjá ó ti lọ mẹ́rin yẹn nine hundred and fifty years ó ti kọjá ó ti lọ ẹwà ti gbà yẹn sẹ́yìn ẹwà ànábì tó wáyé lẹ́yìn ẹ̀ àtibá ànábì sallallahu alayhi wa sallam ẹni tó wá gbẹ̀yìn náà ànábì ọlọ́run tó gbà ànábì ní ìmọ̀ tí wọn là ń kà yìí ó ti fa ayé lẹ̀ sáàbì one thousand one thousand four hundred kiri. Thanks ànábì ti fàyè lẹ̀ ní one thousand four hundred thirty six years nígbà tí fàyè lẹ̀ one thousand four hundred thirty six years tànábì ti fàyè lẹ̀ ní. turugbo ní wọn tànábì ló mẹ́rin náà ẹ̀rí sísè kó mẹ́ àbí forty kíra wa forty forty seven one thousand four hundred thirty seven years tànábì ti fàyè lẹ̀ ní. ẹ kàrí sísè ní wọn yẹ náà one thousand four hundred and thirty seven kẹ́ni thirty seven years táwọn ẹbí jáde láyé ẹ wò tán last prophet nìyẹn last prophet nìyẹn ẹ wá wá àtìgbà yẹn dùkú fóun náà lọ́dà bí àná yìí gbogbo ẹ̀ ká lè mọ̀ yìí pé ayé wọn jẹ́ ìkẹ̀kẹ́ ni kò jẹ́ ìkẹ̀kẹ́ ni tí àwọn tó ti lò gbáyé ìwà tó ti lò lò lò lò lò lò lò lò lò lò fún kálukú wá tí wàá lò tiẹ̀ tán ń ṣe kẹ́ni ń jáde fún bẹ́ẹ̀ ìṣesí tí àdìsí ànábì sallallahu alayhi wa sallam káma yí ọ̀rọ̀ ànábì wò dáadáa ànábì ní law kanat ad-dunya ta'dilu janaha ba'udah ma saqat kafiran shurbatal ma' sallallahu alayhi wa sallam ànábì táyé bá lọ jẹ́ sí pé fálù rẹ̀ lọ tó apá ẹ̀ fún akání tẹ̀fẹ̀rí ah, ọba tí nìkan kan múnú ayé abẹ́rẹ́ ayé fálù ẹ̀ kò incovulate apá yàmùyàmù butterfly kò tó kò tó apá butterfly ọ̀kan fálù ẹ̀ sọ́wọ́n lẹ́nu mi wá torí ẹ̀ ṣe yahoo torí ayé ọ̀hún sáà níbi ní òtún apá ẹ̀ fún wá torí ẹ̀ ṣe yahoo àti bọ̀tán rẹ̀ náà wọ́n náà rí yẹn bí wọ́n náà rí àwọn tí wọ́n ṣe náà àti bọ̀tán wọn èyí tí ò tọ́lọ́pàá ò mú tí ò kú sẹ́wọ̀n èyí tí àgbákò ńlá mi ṣe kó tó kù láyé ká tó wá kó tọ̀run ẹ eh, ah abẹ́láyé ni business owner wa ń ṣe báyìí ah, ah àwọn kidnap mi o tọ́nà wa lè wọ̀jọ́ yẹ torí kíni orúkọ fẹ́ láyé kò sí ìjẹ́ká ju yìí náà lọ ah ẹgbẹ́ ẹgbẹ́ aláṣẹṣe làwọn lọ jọ́yìn báyìí o torí pa fẹ́ láyé bí ọmọkùnrin o tó kò sí tó ń kó yàn débẹ̀ yẹn náà lọ ayé náà ni ìfẹ́ ayé ni ìfẹ́ ayé ni kò sí bẹ́ẹ̀ ju yìí náà lọ tó bá yẹ pé èèyàn fẹ́ sin ọlọ́run ọba lódodo ọ̀hún náà ilé ọmọ ti ẹni tẹ́ lọ ìlọ fẹ́ sin ọlọ́run ló báyìí fóun sì mọ̀ pàṣípọ̀ sẹ́kàn bẹ́ẹ̀ o ọlọ́run tó dára lẹ́yẹ ká sí i ṣèbí torí agbára fẹ́yìn fẹ́ láyé náà ni gbogbo eléyìí táwọn èèyàn nìkan àbí ẹ bá ti kú sáńtà tó máa lọ agbára ń lọ ẹni tó bá mọ̀ pé nǹkan rí àdúnyà jẹ̀míà jẹ̀míà ọ̀rọ̀ ni kíni yàtúnyà àkọlómìnà kọ̀lì rí wàásìkúwà àdàlómìnà tẹ̀lì rí wàásìkúwà àdàlómìnà tẹ̀lì rí yàtúnyà ayé tẹ̀rí yẹn àkọlómìnà ó kéré ju tó kéré lọ. káàdì tẹ̀sán pé ìṣẹ̀yìn ló kéré jù ayé kó kéré jù lọ. òun ni ìtumọ̀ àdìsá níta ní ìṣòkú kéré o àní òkú apá ẹ̀sán fálùlù òkú apá ẹ̀sán. wà á sì wá àbí ẹni tí wọ́n wá wá àbáwá ni ẹni tí ń dà mú lórí fóun fẹ́ láyé à púpọ̀ lágbọ́dọ̀ fi ní o ọlọ́wọ́ agbára kágbára ọlọ́wọ́ gbókùnkùn torí ayé torí ayé ọlọ́wọ́ agbókùn à wọlé kódà kọ́ ọ jẹ́ pírẹ́sidẹ́ǹtì torí ayé lọ́wọ́ làdìkẹ́ àmọ̀ mi bọ́ ọmọ lọ́wọ́ o ti sẹ́kẹ́ni o ti tán fún ọ o wúlò o wúlò lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá jẹ́ káyé bá ti gba ọ̀run lọ́wọ́ ẹ̀ ó ń tọ̀ ń yẹ̀yẹ́ yẹn nìyẹn ìkún tá a bá ń lé lọ́kùnrin lóbìnrin wa àwa kéékèèké tá a jẹ́ ń bọ̀ ọlọ́run bá àlejò láńjú ìwà yìí fún wa o. fàlàtà gbọ́dọ̀ nàkúmọ̀lẹ́ ayé àti sùúrù yà ẹ má jẹ yín ìrìn ìrìn ayé ẹ má jọ jẹ o ayé wọn jẹ mọ kankan o òun náà ní lọ bí ṣe ń lọ yẹ o òun ó lù ọgbó ni yóò lù ọgbó ìyá dúnìyá kàhùn lẹ́nà rẹ̀ àwòlá àdìpọ̀ tọmọ táwọn rìn nàbí yìí pátájà lẹ́yìn nàbí yìí àbá ní nàbíkù kẹ́lí mọ̀lọ́gbẹ́ ní ayé yóò máa ṣe rẹ̀ lọ́sọ̀ọ́ báwọn máa ṣe rẹ̀ yóò máa ṣe lọ́sọ̀ọ́ àwọn ó máa rí àbí káwọn ṣe yahoo káwọn gba ransom àbí káwọn kidnap káwọn gba ransom káwọn ṣe yahoo kówó jáde káwọn ṣe gbogbo oríṣiríṣi káwọn lọ jalè káwọn abọ́ sí dáwọ́ tó máa jó káwọn máa fẹ́ẹ̀lì owó káwọn máa tó gbẹ owó sì ti gbádùn ayé òrì bẹ́ẹ̀ lójú wọn pé ìgbádùn ni dákun ìlà ìlà hìn àsìkò pẹ́rẹ́ tó wáyé rẹ̀ gbàgbẹ́ ṣe nígbà nẹ́bí ní ìlàsọ yìí àríyàn òun tẹ̀ fi tọ́lọ́ ló fi ṣe náírà àti two years òun wá dà á lù àmọ́ sálà bìbálí wọ́n lè gbogbo ọdún tí wọ́n gbádùn ọjà wúwo ṣe gbogbo ẹ̀ tó lè pẹ́ǹdì ẹ̀ lọ́wọ́ ni hundred years ni kò lè pọ́ndẹ́ díẹ̀ ò lè ló láàrin hundred years kọ́ gbádùn ẹ̀ mà o lè ló hundred years kọ́ gbádùn ẹ̀ kí wọ́n á ní ọwọ́ fẹ́ ti gba ọwọ́ ti ba ti láéláé tàlìjẹ́ náà fẹ́ bàjẹ́ kí ló ká máa kọ̀ǹpí ààrẹ síra wọn ìgbádùn fẹ́jú kan tọ́wọ́ fẹ́ ti ba ìgbádùn ọ̀ràn. ayérayé onígbàjẹ́. jama mùsùlùmí ọlọ́wọ́n bá àlekọ́lá kó wá o ọlọ́wọ́n bá àlekọ́lá ní bàlá tagọ́rọ̀ náà yàtọ̀ dúníyà wàlá yàgọ́rọ̀ náà lílá ìlọ́gọ́rù ọlọ́run ní gbogbo àwọn ẹ má jẹ́ kó wa ẹ má jẹ́ jẹ ìwọ̀n kọ́tàn wá tí ó mú wa kọlu bá bá a ti máa wa ọlọ́wà ní ìnà ṣe tọ́nà lákùn àdùnwò ọlọ́run dájúdájú èsì tẹ́rí yẹn ọ̀tá yín ló jẹ́ o fàtàkìlú àdúwà ẹ̀yìn ẹ̀ mú lọ́tà ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn láyé lẹ́nu èsù lọ́rẹ́ wọn èsù ní kíni èsù lọ́rẹ́ wọn wọ́n mẹ́sù lọ́rẹ̀ gbogbo ẹni bá ti mẹ́sù lọ́rẹ̀ èsù ó ṣe kíni èsù ó kó bá yóò bá tiẹ̀ jẹ́ nìyí ọlọ́ọ̀bà àlejò láǹsọ fún ẹgbẹ́ iná ṣẹ́tọ̀ náà lákùnrin àdúgbò èṣù tẹ́rí ẹ̀ ọ̀tá yín ni yìn pàtẹ́kì ìdúwò àdúwà ẹ̀yìn náà mú lọ́tà torí pé iná máa yẹdi ọyún àwọn tíìmù ẹ̀ yóò máa pe àwọn pátì ẹ̀ àwọn ìjọ ní àgbà bẹ̀rẹ̀ yìí káwọn bá lè jẹ́ ìjọ tí ó jó iná sẹ́yìn ẹ̀wùn ga ṣùgbọ́n kò níbi yẹn hàn tùzẹ́yìnù wúlẹ́k yóò ṣe lọ́sọ̀ fún ọ ẹ̀rí tùzẹ́yìnù lè kọ̀ bí wàtú kọ̀ ìhùlẹ̀ mọ́dá wàtú kọ̀ ìhùlẹ̀ hasanẹ̀ mẹ́tọ́dù mẹ́tọ́dù èsù nìyẹn wéè tẹ́sùmọ̀ ń gbà nìyẹn. تزين القبيح وتقبه ماذا الحسنة ìtọ́ bá jẹ́ ní ọ̀dà tó burú tó ṣe lọ́sọ̀ báwọn yẹn èmi máa ń wò ní máa sábà máa ronú sí àwọn nǹkan yẹn mi ò bá àyàn náà tó máa ronú sí bébí tí máa ronú sí mo ká àbá àtàkì tó ronú sí náà àwọn àti ronú sí dára kíláàsì pọ̀ níbi pọ́ ọmọ fẹ́ lówó wá ní kọ́lọ́ báyà rẹ̀ sùn tó bá ti báyà rẹ̀ sùn ní olówó ìlà kò kílà àṣepọ̀ owó pẹ̀lú báyà sùn. èsù ní kò sí ìlẹ̀kẹ́ tí ọlọ́jù báwọn náà lọ pé ọbẹ̀ lówó ọwọ́ àlọ́ ọmọ àti ìgbẹ́jẹ bẹ́ẹ̀dì ọmọ lọ́ọ́ di wá láti àgbẹ̀ gbóná kalẹ̀ ọ̀sọ̀ di mẹ́mẹ́ àbákàrà ọkàn sínú bẹ́ẹ̀dì ọmọ wa jẹ́ ìgbà yẹn tó lówó ìlà kò kílà àṣepọ̀ ẹ̀ èsù ní ìyàwó bàbá ọpọlọ ẹ̀ kíláàsì pọ̀ kọ́kọ́ máa lọ lè jó níbi omi kó tó di kó lówó kò sáàsì pọ̀ kẹ́kẹ́ jésù lọ èsù wọ́n kàn kọ́kọ́ lọ rẹ ṣeré ni wọ́n mọ̀ kọ́ lọ rẹ ṣeré ká àdìsẹ́kù sí ọ̀tá bàjẹ́ níwájú ọlọ́run kọ́ mọ́ ní ààbò dáadáa níwájú ọlọ́run kó tún yẹn lọ́n tó fẹ́ ṣe náà nìyẹn kódà ó tún bá ọba tó gbọ́ nǹkan sọ yìí ó tún mọ bú wa lórí ẹ̀ ó tún mọ kọ̀ndẹ́mù wa lórí ẹ̀ torí pé èsù oníjẹ́ kọ́kọ́ lọ rẹ yẹn tó sí láti gbọ́ nǹkan sọ. ìṣèṣù nìyẹn èsù ni máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run wa ń sọ fún wa kalẹ̀ pé ìwọ náà lọ́ọ́ mọ̀ pé sùn yẹn o ẹ iná ṣe ìtọ̀ ọ̀nà láfún adòwò èṣù tẹ̀rí yẹn ọ̀tá yín ni fàtẹ́kìdù àdúwà ẹ̀mẹ́ mu lọ́tà ìnàmá yẹ́dẹ̀ẹ́rù ìdíbàwò léyẹ̀kú nù ní àtàbẹ̀sẹ̀ èṣù oníyànnà kan tí gbàdú yóò máa fẹ́ àwọn èèyàn tiẹ̀. ليكونوا من أصحاب السعير kókè lè bá jẹ jẹ ìjọjọ jọ wọn náà sì ti sọ fún wa pé gbogbo wọn tó bá lọ tẹ́tí gbọ́ rẹ́sù lọ mọ̀ yín pé èso ọ̀padà fi ọ̀sẹ̀ yẹ̀yẹ́ gbẹ̀yìn níjọba ìlànà ìfìyàmọ̀ Ọlọ́run sọ̀rọ̀ màá ní sọ́tò àpèjúwe àwọn èèyàn tó ṣe yí pé wọn ò ṣe tọ́lọ́wọ́n bá bó ti yẹ kí wọ́n ṣe é àwọn tí wọ́n fẹ́ àkókò nà fífọ́ lọ́wọ́n àwọn tí wọ́n ń ṣe ìwà nìfà àwọn tó ṣe wípé tọ́lọ́wọ́n ọba wọn a máa takò ní ní tiwọn ọlọ́ni ká máa darí ṣe ìtàn ọlọ́ni ó dà gẹ́gẹ́ bí èṣù ni ìdìkọ́wálá lílí ìnsàn tí bá ń sọ béèyàn wípé ó kú fóor kàìmọ́re sọ́lọ́hún ọ̀rọ̀ sọ́lọ́hún lẹ́nu abẹ́rẹ́ náà èsì ó pè ọ́ sí àyè ṣe wàhálà yìí pọ̀ tó ti fẹ́ẹ̀sì látàárọ̀ tí wàá ní wọn tó ń sá sí gbogbo gbà wọn náà rẹ́ẹ̀sì náà èsì ní ṣe wá sí wà fún wọn rẹ́ẹ̀sì náà à rẹ́ẹ̀sì mọ́ lọ́mọ́ sá sí ọ̀pọ̀ ìtumọ̀ bọ̀ díẹ̀ díẹ̀ ni. mo fi ya èso àdúgbò wọn ẹ pé wá gbogbo ètò wọn káàkiri yẹn ó dààmú ààrẹ náà owó ayé náà níbi owó náà ayé owó ló ṣe sáyé ẹyẹ owó náà àwọn èèyàn ń dọ́gbọ́n sí ìwọ náà dọ́gbọ́n sí èso ká mọ̀ mọ́ àwọn oríṣiríṣi mọ̀ àwọn afọ wọ́n ta wọn ọ̀tọ́ ń pa aláwọ̀ aláwọ̀ mọ́ ọ̀dá lóhùn kódà tó ń ràdọ̀ tọ́lé ń tí ń bú ń bú àwọn mùsùlùmí lórí lórí tó yóò sì tẹ́ ètè yá nẹ́bì rabalẹ̀ kọ́ra yìí máa gbé fọ́tò ara rẹ̀ sílẹ̀ àti wọ̀tán jẹ́ náà ń bọ̀ wá nígbà tí ìdára ló ń bù àmọ́ àwọ̀ ìyọnu tí ó ṣe ń bulé àwọn òṣèkẹ́ni àìyọnu tí ó ṣe ń bu àdúgbà tí ló ṣẹ̀rí àwọn àdúgbà tí ló ṣẹ̀rí àní àríwá bọ̀ ìlú àdúgbà tí ló torí ìdí ọlọ́run ọba àlejò ọlá sọ àbílẹ̀ èsù fún wa èso ọmọ wá gbogbo ọ̀nà ó lè gbọ́dọ̀ ìyàwó rẹ ó lè gbọ́dọ̀ ọkọ rẹ ó lè gbọ́dọ̀ ọmọ rẹ ó lè gbọ́dọ̀ bí rẹ wọn kò sí làákà ẹ̀ ó lè gbọ́dọ̀ ọ̀rẹ́ rẹ alábàáṣe rẹ kò sí sí ò lè gbà wá gbogbo tó bá wá gbà wá tó bá dé ń jáde ń ẹ̀kọ́ bá ní má ṣe bàbá ní tó ní sọ̀rọ̀ ibi ìpè ọ́ sì di ìfẹ́ lọ́hùn ìpè ọ́ sì di ìpànìyàn ìpè ọ́ sì di ìmọ̀ sí àwọn ìwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọba àlejò ọlálòdì sí. èso ọ̀sọ̀ mọ̀ wípé ó kú bó ọ̀rọ̀ sọ́nà lẹ́nu ọlọ́nìbá náà máa ń kábà tọ́ba ti wá lọ gba tèsù tí wọn náà bá ti ṣe bẹ́ẹ̀ tọ́ba ti wá ṣe àwọn ìwà yẹn tán èso ọba bọ́ èso ọba bọ́ ta ẹ wà padà máa fi ọ́ sí ẹ̀yẹ́ èso ni kọ́ra yìí ní báyìí ìhùn ní àwọn mi bá ọ ọ̀dà ọ̀dà ara ẹ̀ mọ̀ bá yí ẹ̀rọ gẹ̀ mọ̀ bá yí ọlọ́run wa ọlọ́run wa mọ̀ dúpẹ́ èwo náà ní káṣíṣe tuntun wa. sẹ́wọ̀n ẹni tó lọ jáde tọ́wọ́ tẹ̀ kẹ́nikẹ́ni ètù ní ìlọ́dẹ̀ ẹ̀dúgbò mo wá wọlé ni pé mo kà fún ọ lásán ni ó ti gà ẹni tó lọ káyàwó mọ́ yàwó mẹ́lẹ́ ọlọ́káyàwó sọ́jà mẹ́lẹ́ àbí sọ́jà ti sọ̀rọ̀ pé sọ́jà wà lé àbí sọ́jà ti dàgbà lé yìí ẹgbẹ́ àtọ́jà wa yọ bílára sí èsù ní èsù lọ èsù ti lọ èsù ti sá lọ ọkọ tó dé wọ́n lọ́dà bílára jẹ èsù níbo jẹ bílára wọ́n ti jẹ ìbọn náà tó nìkan fọ́ kókósẹ̀ rẹ ìwọ lọ́dà fọ́ kókósẹ̀ èsù ti sá lọ sí pẹ́ńtì ẹ̀ ní bàrí mi èmi yọwọ́ lọ́rọ̀ rẹ o lóbi sọ́ńgbò yẹn pé kí ni o dàáyà tó fún pàṣẹjẹ tó mọ́lí èmi bẹ́ẹ̀ pè ọ́ lásán ni mo pè yín ẹ̀rẹ́ ilẹ̀ dáhùn ṣé wọ́n ràn wọ́yẹ̀ wọ́n ràn wọ́yẹ̀ ti para ti dáhùn èso tó sọ yẹ fún yín ọ kùtùtọ̀ ọ kùtùtọ̀ bẹ́ẹ̀ ojú yọ kọ̀ ojú yọ mọ̀ wá wò rẹ̀ ǹdẹ̀wò ẹ̀mí ọ̀wà tẹ̀lẹ̀ ìtọ́ ọmọ jábọ́ ló ń kálukú alágbọ́dọ̀ fíkínrin lágbọ́dọ̀ gbajúmọ̀ tó ọlọ́run ti ṣe kó tó dijọ́ tẹ́sí wọn máa jẹun kálukú lé èso jọ lérè o èso tó sọ fún ọjọ́ náà pé ìwọ dẹ̀dẹ̀rìn ìwọ tó ọmọ bọ́lá ti tó ìní àkáàfù lọ títí tó sọ yìí wọn ọlọ́run ọba yẹn mímọ́ àwọn ti tó mọ́ mọ́ ń tiwọ́ ọlọ́run ọba yẹn tó mi kọjá ká mọ́ bẹ́ẹ̀ rẹ mọ́ bẹ́ẹ̀ rẹ o Rabbal alamin ọba tó yẹ kó ní tọ́jú gba yóò tún yín ọlọ́run ọba ló kú ọba gan tó máa láìsí mọ̀ bìyànjú gan. ọlọ́run wa ní tọ́wọ́ rí bẹ́ẹ̀ bàkánà á fi bàtú máa ya ọlọ́run tọkọ tòun àwọn méjèèjì wà nínú náà ni torí pé iná èsì tẹ́lẹ̀ mọ́ra síra nínú náà látara náà ti lọ sọ tẹ́lẹ̀ pé kọ̀lá kọ́kà ní nínú náà látara náà ló fi káhùn kúlù ṣe iye rí jù ìlà gbogbo fẹ́ràn ló ti padà sí kílẹ̀ rẹ̀ tí ọba fẹ́ tẹ̀lé jù lọ nínú máa bá máa jù mọ́tò wa ti fẹ́ tẹ̀lé jù lọ opportunity lọ́n kálukú wa ní iyo táà mélòó kí táà mélòó lẹ̀ ọlọ́run bá àlejò náà sọ fún wa yìí pé èsù tó ń kálukú gba tiẹ̀ èsù tó kálukú ń kálukú celebrate ẹ̀rí wọ́n ti wá pa lójúdà wọn á ní kọ́tọ̀ àṣàlà wọn ṣe wọn ò tiẹ̀ tí wọ́n á ti ṣe yíwù gan wọ́n ṣe gan wọ́n ti jọ pé àwọn ṣẹbọ ẹbọ àwọn ṣẹbọ òṣìlẹ́dọ́rọ́ àbá ẹbọ làwọn ṣẹ́ ti táwọn o àwọn jẹbọ ń táwọn ni àwọn làwọn yàn láyò fún àwọn táwọn tẹ́lẹ̀ ni wọ́n ń parí ju àwọn tó yẹ kọ́tsọ̀ ni àgbà ni wọn ò tiẹ̀ kò sí kankan òyìnbó wọn kọ́kọ́ báyìí àwọn ń ṣẹbọ tààrà àwọn sì fẹ́ gba òmìnira ilẹ̀ ẹlẹ́bọ òmìnira ìlú ẹlẹ́bọ ọ̀wọ́n fẹ́ gba òmìnira rẹ̀ báyìí kọ́lọ́kọ́ sànù wa bẹ́ẹ̀ báyìí. torí ìdí eléyìí ọlọ́wọ́n bá ilé kan láwa ń sọ fún wa wípé gbogbo ẹni tó jẹ pé sùn lọ́fẹ́ yàn láàyò kọ́lọ́ esu ń kó o lè bá n'ụjọ ìjọ ọ̀hún yíyẹ́kù inú ìrìn àṣàbẹ̀ sáyẹn táwọn sì lè jẹ́ ìjọ́rọ̀ wọn jà sínú sínú fẹ̀yìn. ọ̀rọ̀wọ̀n ẹ̀lẹ́dín náà káfàárù ọlọ́run gbogbo àtẹ́wọ́ akọ̀tọ̀ lọ́hún tẹ́lẹ̀ pé ni wọ́n tẹ̀lé làwọn ń dídẹ̀ ìyà tó lọ́mọ ọlọ́run náà wọn gbogbo àwọn tí wọ́n pe tí wọ́n lé sùn làwọn fẹ́ tẹ̀lé ìlànà tẹ̀sùn làwọn fẹ́ rìn ẹ̀rí ọlọ́ni làwọn àdàbọ̀ tẹ̀lé ìyà tó le yóò máa jẹ́ tiwọn o ọlọ́ni wọn lẹ́bí náà àmọ́nú gbogbo àwọn tí wọ́n bá gbọ́ tí wọ́n gbà tí wọ́n gbọ́ tọ̀nà wọn bá tí wọ́n tẹ̀lé tí wọ́n gbọ́ súnà nẹ́bí tí wọ́n nígbàgbọ́ nú ẹ̀ tí wọ́n tẹ̀lé wa mílùú sọ ọ̀lẹ́ áàtì tí wọ́n wá ń ṣiṣẹ́ rẹ̀ yálà wọ́n ti fà ìmọ̀ kan sàwọn kan ṣáájú ni wọ́n wá túbá ń bẹ̀ wọ́n ti fa ìmọ̀ kan sàwọn kan ṣáájú wọ́n wá túbá wọ́n wá padà wọ́n ń ṣe dáadáa wọ́n wá ń ṣiṣẹ́ rẹ lẹ́yìn ẹ̀ ọlọ́ni làwọn ohun máa fi fíra tán ọlọ́ni làwọn tá a sọ yìí àforíjì ọmọ jẹ́ tiwọn wà á jìrún kẹbí àti ẹ̀san tó tóbi ẹ̀san ńláńlá tí ọmọ jẹ́ tiwọn àwọn ọmọ bẹ́ẹ̀ àtẹ̀mí àtiwọ́ kọ́lọ̀nkọ́ kà àti nẹ̀ẹ́tẹ̀sán ńlá ńlá òjò tiwa gbogbo tó ń kálukú wa bá kù sí kọ́lọ̀nkọ́ ràn wá lọ́wọ́ láti lè jáwọ́ bí ìbàjẹ́ kọ́lọ̀nkọ́ tí káwa náà lè dúró déédé pẹ̀lú òdodo sẹ́lámùtú ya rahman rahim wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam salamu alaykum